يقوى عبد المسلم عبد الزاق بن عبد المسلم الجبري لو ما صافى لسري سيرا كنت مانقى عبوين تابورا كما سيادوا هذه هي جمع الدعاء أذكار جمع ذكر وكانوا قوتلنا من ذكر الأدعية والأذكار عبوين تابورا كما سيادوا كما سيذكر فهو عبد الرزاق ابن عبد الموسى البدر ونقبع سنة أسالة سنة ولا قرآن الكريم ولا لا إله إلا الله أتكفى قوانين قوانيقا مكتين آداب حملة القرآن لكن في الدفن حق قرآن سوري مقدمي بيج 78 ما تنسيك نعم. قالت فضيل بن عبد عطاوى عطاوى قدير رحمه الله ولم قبعك إنما أنزل القرآن ليعمل به ليعمل به إنما أنزل القرآن ليعمل به أتى القرآن تالي قلبها فيه في طوان بسيطين أتى القرآن تالي قلبها فيه في طوان بسيطين كما وصف بسيطيني اتخذوا الناس كراعته عملا أو يرعاه كل من تقرأ القرآن عن الشيء هذا قضية أني أثار الفضيل رحمه الله إنما عذر القرآن ليوم به حسب القرآن كان نكون يلقى في شكل فاتجب الناس قراءته عملا أو يواقب كتاب القرآن من بشيء فكي كان القرآن في شكل يراه وخلقوا في القرآن لكن في كان القرآن في شكل ومعنى قوله بلو ثم يقول ليوم به ṣe ayyọ̀ ìlú halala tó bá kú ní halal kama kú halal ni ayyọ̀ habimu harama tó bá kú ní haramu kama kú haramu ẹni ẹ̀sì báyìí káfí ẹ̀sì báyìí báyìí láti gbogbo iṣẹ́ ayé wa tó máa lù bí kan fi wí eléyìí ni àǹfààní sọ Kùránì sàrẹ̀ eléyìí ni àǹfààní وقال لا يقاق الله سبحانه وتعالى ìsànù wà tó wà ní mọ́sáyé tí bá ti gbogbo ẹ̀ ọjọ́ ìṣẹ́ fún wọn náà bá wọ́n tó bá ti dáwọn ọ̀rọ̀ ká ní àṣàmì àmàṣòrò ìgbà ilẹ̀ àgbàrí àṣàlúwà àti gba islam gbọ́nù láàgbà islam gbọ́nù ọlọ́ba ìwó ní ìṣẹ́ ọlọ́ba fún ìgbàlákọ́bà dúró báyìí lórí dé مسلم الله رضي عنه في ko musulmi ko wafa radiyallahu anhu kuma قل يا أبونا بالصدق أن عبد الله وعدا وعن نبرك ما يقول أباءنا قل يا أبونا بالصدق قال ما تقول قال ما تقول ربا أما أصلا بلا وقت ǹtí pàràtìlì ó díwà ẹni tó ọ̀tí àṣà tó lọ́pọ̀ ìṣẹ́gbẹ̀ islam lókù fáìn ọ̀tá ẹni àṣà náà nìkan àwọn tó pé islam ní bẹ́bẹ̀lì fún gbogbo ìṣẹ̀yẹ̀kà islam ní pààrọ̀ fún ìjọba bá ti ti ṣìdá islam rẹ̀ fọ́nrán haban bíi ó díwà ọ̀tí ìgbà tí islam wà pàtàkì ní àti ìṣẹ́gbẹ̀ dáadáa wọ́n bínú sí ọ̀dọ́ ẹ̀bọ́n ẹ̀yìn ìgbà ilé ìjọba gbọ́gbà ọ̀rọ̀ ilé ayé ni rọ́bà á ń bí àmú ọ̀gá yẹn lórí ọlọ́bà ọlọ́wọ́ kọ̀rọ̀ ánà kẹrì ni mana kawuli yóò mara bí i kú yẹ́sẹ̀ ayé liyòfílò halala kuma ta halala tó wá ní halala oní halal halal wa yóò harimu harama ní haram kuma ta haram kuma ta nasu kira a ta'o amala àwọn yawa mú

أن تقول حلمة من يقرأ القرآن إطاء الفهم بما عزم الله من اتجاه ما عمره ما عمروا ما أمروا وانتهاء عما نهى <clears throat> مع قني من ومن عاد العادة مما يقوم هي أن تكون همة من يقرأ القرآن كتني في قاع الفهم قد بمتضبي قضي ما ألزمه الله وسلم في الكتاب الذي من تباع ما أحمر رأس التبين سلم قلاته من تباع أما نهى هذا السوق بسم باقف ليس همتك على أن تعاسم السوار تعالى يعني فأمي المقصان بمتحن مانو بما بلغة أسان إلي الأعراض بمتحن الفكية أبدا يقول لا لما هو متى أحكم القرآن أنا كما قال القرآن ليه كان قرآن جو قرآن كيني يعني بيقول القرآن بسعيه باء عنه باب لما موات عائشة رضي الله عنها يقول يا نبي هو يقول القرآن القرآن لك القرآن ولا القرآن كتب جدي ما شيء ولا كما قال لنا في كتاب من مدينة سنين وإنما حمته متى استغنى بالله عن غيره بجد حماره ìgbà tí wọ́n yẹrẹ níbi gbọ́ ní ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́ọ̀bà gbogbo ìtàmì ti sọ̀rọ̀ ọlọ́ọ̀bà tí ìtàmì ọba nípa akólẹ́mí mọ̀tẹ́kìn báwo máa dé pẹ̀lú àwọn olùkọ́ ọlọ́ọ̀bà sánà wọ̀tàálá nípa akólẹ́mí mọ̀tẹ́kìn báwo máa dé pẹ̀lú àwọn tó ń sì dáadáa nípa akólẹ́mí lọ́kọ́ṣẹ́yìn báwo máa dé pẹ̀lú àwọn tó ń páyà ọlọ́ọ̀bà sánà wọ̀tàálá nípa akólẹ́mí ọ̀ṣọ́ báwo máa dé pẹ̀lú àwọn olódodo tó ń sọ̀rọ̀ انت عارف قدر النعم المتواترة بمحاسن ما هو ولي الله فضل بسم الله كيف يذكر الله بعد كيف يوجد ولي الله سبحانه وتعالى الله أكبر متى عشر الله عليها أو بعد ما جانت بسم الله والله ولي ولي ولي الله أكبر فتا أتوب من الذنوب جو ما في تشاو دكم دكم خلاص يعني جاء ما في تشاو ما في تشاو كل جاء وانا شيء فتا عاقلوا عن الله إلى حقاب بابا كل عقائد بدنا ما دورنا بني سبحانه وتعالى فعفكه ما عطلو بابا سبحانه ينكتبون قايل متى أكون بذكر قرآن متقعبا أو ما في الجنات أو عملات في الجنات هنا الجوازي لنا القرآن متى أكون بذكر الله أن ذكر غيره مستقبلا أو ما في وقت قطاع يقول رسول kí n kankan mìíràn ọkùnrin báyìí mìíràn kí n kankan mìíràn jùmí lọ́wọ́ báyìí mata ọ̀hìbọ̀ ma àhábá ma ọ̀hìbọ̀ mata ọ̀hìbọ̀ ma àhábá ma abúgbé ma abúgbàdà báwo ma ti ní ìṣòro ní kò sí báwo ma ti kú ìṣòro ń kórìíra láàrin himmatu inda ti láti mọ̀ kọ̀ọ̀kan ìṣí dáadáa pàtàkì ẹ̀mí rẹ̀ ní القرآن وقوموا الصادقين لعلكم تتقون إما كنوا لكم تتقون القرآن وما إلى ذلك ولا بمضى تبقى قال إمام عسل البصري رحمه الله فهو محمد عسل من مفراكي إمام عسل البصري أقول وهي من أدلة الأتابعين يعني وهو من أدلة التابعين هو أنه تابع أدلة أنه يدل أنه تابعي فأد رافع قال له إيه، هو أبو أبو أنه تابعي ọlọ́wọ́ náà àgbàgbà náà tàbí àwọn èèyàn ńlá náà tàbí ọdí ẹ̀yìn ọ̀họ́ àwọn mélòó àwọn mẹ́ta ṣe àbúrò àfẹ́ káìsì àfẹ́ ìgbẹ́gbẹ́ gbáyé gbígbẹ́gbẹ́ parẹ́ sílẹ̀ rọ̀ bẹ́ẹ̀ ni nílá náà sáàdì ni ó yọ́wà nú àwọn tí wọ́n ń kúta àwọn mọ́lọ́jù àwọn mélòó wá ní Ismail lúwàfọ́wà àwọn mẹ́rin sínú àwọn mẹ́rin Ibrahim ló kàn fún àwọn mẹ́rin orí ó kọ́lọ̀ sí pé bá wọ́n rẹ òun wọ́n àti olóòrùn ah, àwọn àjẹ́lá yúnà fi Nigeria nù ó di àwọn gbogbo àwọn orísìí Nigeria nù tí a lọ́jọ́ pé nínú àwọn èèyàn lọ́lá nínú àwọn kíni nínú àwọn tábì àwọn tábì mẹ́rin ẹ̀rọ ìyẹn ìjìyà lẹ́yìn mẹ́rin mọ́ àtàwọn mẹ́rin mẹ́rin wá ní ọ̀há àti ẹ̀kùn bàtúrì fún àwọn mẹ́ta ẹgbẹ̀gbẹ̀ fún wọn ها إمام الظهري إمام الظهري كسين وابي إمام الظهري ها ها كسين وابي هاي أم برابوا ها mo bó sílẹ̀ ìdí ìkọ́ wà mbẹ̀ mìíràn kọ́ wà mbẹ̀ tí mo fẹ́ kalamá ẹ̀kọ́ wà mbẹ̀ ẹ̀ ọmọ bin abdulaziz bẹ́ẹ̀ni ah, ọjọ́ wọ̀nyí ìgbẹ́ ọmọ ìsàn ọjọ́nlá yàrí fún ìgbé ìsàn ìfẹ́ tó náà ti tẹ̀sí ìlú bá bà ní sọ̀rọ̀ ní omi ọmọ ah, bin abdulaziz àti méjì wáyé owó sì kọ́ ní bẹ́ẹ̀ni ó pẹ̀lú bẹ́ẹ̀ mẹ́mù zuhuri ṣe ibi musayi náà jẹ́ sí ni mẹ́mù zuhuri ó di wa tí wọ́n gbogbo bẹ́ẹ̀ tí wọ́n ti ní abdulrahman ní abu oyera mani ah, abdulrahman nínú jẹ́ abu oyera ó ti abdulrahman bin sahara ẹ̀rọ ìlà kan pè abu oyera rẹ́díò lọ́wọ́ àná ó di wa mẹ́mù zuhuri náà jẹ́ sọ ibi musayi àwọn táyé jù bá àgbà yẹn كاروية إبلي ولا تكون ابن سيد الإمام الزهري ما قاعدين على عياتهم في الأول الزهري بعد كثير من السنة اللي يا رب لا أخرجهم الله بقاك ولا بقاك نعم يقول على الإمام حسن البصري رحمه الله إمام وحسن البصري ما في وهو من أدلة التابعون وبعد إمام التابعين استباب قراء الزهاني mò ń sọ̀rọ̀ àwọn tí wọ́n ti ti lára pọ̀ àwọn tí wọ́n ti bá sùn sí ẹ̀ yẹ̀sẹ̀ fún bá a dò kẹrẹ àwọn kan nù wọn wọ́n yẹ sábà ti bayani ahimati yìí tó nígbà pé a máa wọ̀ láì ní ẹgbọ́ ìgbàgbúra máa húwá ìdíjú rúfin títí tẹ́ ma wára fi gbẹ́gbẹ́gbẹ́lá ara ò ọjọ́ kùrán dígbù kan máa húwá bí ìdíjú tẹ́ rúfin ọmọ ọ̀họ́ ọmọ ọ̀họ́ ọmọ gbogbo ẹ̀kọ́ ní ìkọ́dọ̀ obìnrin wọ ìdá àti àgbòdì kó sì gbà wọn nú alágbèsè tó máa dúró ní kọmọdé lẹ́yìn kọ́ra wọn حتى إن أحدهم لا يقول حتى أزدر أعرف أكون هم ذلك لا يقول هم لي والله لكن قراءة القرآن فيما أذكر أسكتت منه أعرف فما أفقدت منه حرف الله مك القرآن كيف بتعرف ملوى يعني إن هو الله أسكتت كلها هو الله يبدو ملوه mo gbogbo ọmọ lọ́wọ́ mo gbọ́dọ̀ fi ọmọ lọ́wọ́ ó ti gbọ́dọ̀ lọ́jọ́ òbí yìí ó yí wa wọ́n lẹ́rí àṣìṣòwò kò lò má yọra lọ́kùn kùrán fi kọ́ọ̀kín wọ́lá àbẹ̀ fún àwọn òbí ayé rẹ̀ kò sí wa kùrán kò sí ṣe kùrán ní ìṣe ayé rẹ̀ àyè mo gbọ́dọ̀ fún un ó yí àyè ara fún kókó ọ̀dọ̀ ẹni gbọ̀ọ́ gbogbo gbogbo gbogbo ẹ̀rọ pé obìnrin àsìkò tí ẹni yẹ wọn àti di mẹ́mọ́ àti ìbátan ní láti kọ̀ wọ́n tàbí ẹ̀yìn ọdún tí kò dìde àti wọ́n àwọn kùrùmù fún bọ́là nìyẹn ayọ̀rọ̀ náà ti kọ̀ ní àbí sílẹ̀ sílẹ̀ yẹn lónà hùn sílẹ̀ sílẹ̀ yẹn lónà hùn ó wà nù wọn. ó di wa kúrò bá kú ká tó bílẹ̀ àsìkò tí wà wọ́n láì lọ́yà عارف قال إيه؟ إني لقرأت سورة الفجر ولا يداي مقاصدة خنوري قال سورة يداي قالوا لي من يميني والله ما أولى بقراء ولا علماء ولا حكماء ولا ورعة يعني والله وهي ما أولى بقراء ويسي بوحك ناصرين ولا علماء ويسي أفاني ولا حكماء ويسي أفاني a ma anaaụ nwee eyea ụlụaa arụ ụadaụ ị

المؤمن بسم الله تسجنا إذا تلى القرآن قرأت القرآن لمن تلاوة القرآن اضطرد القرآن يوي قرآن يوي تلبس قرآنه وكانت المرعى يرى به يرى صديقي بها يسجد بميرو ميرو ما جاءت به يقول ما ما حصل من سوري يوم هو يوم هو قرآن يوم هو باراري بميرو يسجد له يسجد له بسوري قولي ما حسن من فيه جديد بعد منه ما وارد ما أصبح منه دعاء يبدأ قليل يبدأ قليل سبحانه بياته وقي إن الله يعمرك بالعدل والإنسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون له سيدنا عبد الله بن مسعود إن أعطنا آية في القرآن آية لكم في القرآن إن الله يعمر بالعدل من قائلات المسلمين أو يكون وطن تتجاه إن الله يأمر بالعدل ولا إحسان أو يكون سعدان وإيتاء القربات القريبات نسوا القريبات شوف لما سمع بيهم معي طبعا وانا وينعى عن الفحشاء تنكم بيتي الجبال والمنكر ثم الجبال والباقي دي الجبال ما بيهم يعيز يعز بنو سلاجفين ọlọ́yìn ọlọ́ọ̀bọ̀ sọ̀rọ̀ wọ̀tàlá níta irú fúrán ní èsì lọ́lọ́ ní tí wọ́n káwọn yẹn tẹ́lẹ̀ ìjàwọn ni wọ́n ń bí wájú kù tí wọ́n tó pàkà pé àìsí wájú fún fúrán àìsí wájú fún mú mùsùlùmí ìdílà máa fi wájú fún nípa ọ̀tọ̀ mi ní ìrìn títí kan nígbàgbẹ̀rẹ̀ àtàrà tó ń gbìnú àtàrà orí orílẹ̀ pẹ̀lú àmọ́ ẹ̀sìn wọn pọ̀ ní wa kàdí oyé pẹ̀lú ẹ̀dà nù kàdí pẹ̀lú ẹ̀ẹ́n pa àwọn kíláàsì ti jìlá nípa mọ́ ọkọ̀ pé ẹ̀sì kìí wà ń kọ́ pé kàtàkì kàdí wà ẹ̀sì kìí sẹ́wọ̀n kẹ́ẹ̀tì kẹ́ẹ̀tì gbogbo kàdí lọ́sí kàdí wọ́n ní ọ̀nà àwọn tí wọ́n ti ká kíra gbogbo ibi jini ní ọ̀rọ̀ jọ bí ní àwọn àpágbà àwọn lẹ́ẹ̀kọ́ kọ́lọ̀ ọlẹ́kẹ́ ẹ̀rí wọn قالوا بين الله يعبد بالعدل والإنسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي عظكم كما عظكم أنت واقفين يا عظ بعد قال أو ده ما سوى ẹni ojoojúmọ̀ ní àwọn ìdẹ́mù tó máa ka ara ẹ̀ àwọn ìdájọ́ tó dáhùn pẹ̀lú ìgbẹ̀yẹ ìfòkún tó wà nínú yìí nígbà tí a ti na ìbádùn ìyá àti ilé ìbádùn ní ọkọ rẹ̀ ìbádùn ní ọkọ rẹ̀ sáàríà ìbádùn ní sáàríà ní àdànà wà àdànà níbi ìṣúwàjì fún wa ọlọ́mọdé àtọ̀rọ̀ yìí ọlọ́ba ọlọ́ba fún orin lóṣù kọ́ọ̀nù rẹ̀ ọmọ ilé kíkẹ́ ìdàmú ìwà ìjọba fún mi ọmọ ilé kíkẹ́ ìjọba jámì lọ tí ó takò bọ́lá ní ìmọ̀ ẹgbẹ́ tuntun báàzì nípa ti bẹ̀rẹ̀ ti báàzì ìwà ìrìn àmì ìrìn kan wọ́n ti pé ìrìn ìwà ní kọ̀ọ̀mà fún àwọn tó wí nì báyìí báyìí náà ti kọ̀ọ̀mà رب يقول ذلك يعذب به لا ينوى جانس يتفق ربا قد من القيامة أو بيوا المتافر يولوبا لهم كسان ولا تلقدامة نعم يعني ما حضروا مولاء حضروا كما ربا دي أغاري الله بني كسرافون يسرافون يسرافون يسرافون وما خوفوا به من عقاب لخفه ìgbàni ìkọ́kọ́ ya kọ́ sọ́ra fún bẹ̀rù nínú ìyálọ́ọ̀bá tí ó bẹ̀rù ẹ̀ ma rádà tó fi hí mọ̀wòláhù rádà sí ọ̀rájá ìgbàni kò sí ọmọ́sí kò sí ìgbàni òsìké kí ìgbàni àwọn إذا أو ما قال بعاضي اتجاه بسمعين من كتاره قلبي فكرت الله العطف كتابته قلبك القرآن بكتابك قلبك القرآن بكتابك ورعاه حتى رعايته قلبك من القرآن بكتابك من القرآن وكان وكان القرآن سهيدا وسبيعا وعنيتا وحق قريزا القرآن يوم جاء يريد

gbogbo ohun tí ń jẹ́ orí ayé àtàlùkí àmì ọlọ́dún ti fún ọlọ́ba ìgbà ọmọdé owó kọ́ ọlọ́ba ní ìrètínú rẹ̀ wọ́n yíwa fíkaná wa ìyá àkókò sí àwa àtẹ̀yìn àti kóńgẹ́ dáadáa ìgbà rẹ̀ pẹ̀lú dáadáa yìí ìjọkùnlé fẹ́ gbogbo rẹ̀ wọ́n lọ́wọ́ wa àdá ohun mùsùlùmán ọlọ́run